الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته تبقى تبقى الله الصلاة والسلام على رسول الله وبعد تبقى النبي محمد صلى الله عليه وآله وسلم yinan na safu gobe guni ya zulhijja 1439 kalenda ya nigeria na guje daga safu shi da gutuwa bayan july 2018 kalenda ya miladiya ne karatu yanzu ta ci mini karatu ni ta fi kai fa yu'ajjil muwazzafu al-amanata ni a shaykh al-allama al-muhaddith abdul muslim muhammad al-abbad al-badr حفظه الله تعالى فصلي بلغ المستوغات اختيار العامل والموظف musawwirat energy parameter ko energy wa su ya iftiyar fita ya al'ani wal muwassaf da na lokuna yo ne ko wa bi tu harun goyo ki wa ki kó ètò ọ́fíìsì kó ètò sójà kó ètò pòlíìsì kó ètò yẹn tíṣà kó ètò yẹn lẹ́kítọ̀rà kó ètò yẹn káàtìtà kó ètò yẹn tíyọ̀ kí ẹ̀rẹ̀ ìtìyẹn òṣèlú ẹ̀rọ no ilé báyìí ni wàá bí nǹkan recruitment method. nga fọ́sẹ̀ yìí ni wàá bí nǹkan bẹ̀túbù the code of conduct yẹn là lè kó civil servant kó public servant jẹ sọ̀rọ̀ sùnà. nga àtàtù sí ìfìyà rẹ̀ pé ìlú ọ̀zọ́ kìíní bẹ́ẹ̀ ni foundation. etiyan ti sa yau da ruwa na lutuna na au amini an ya kuna kawiyan amina wani zanen ko kawo gwaji amana ya lo bi kuwaci ya tafi wa kiyama bil amali mandub minu e gwada da kagwe le na wa dunjo na nga Wani wa bil amanati bi amana ma yu'adhihi ala wajen tabrau bi bi madu bi amana ma ngawo ge tunci lo na nuna cikin ware wa jige nan liyar da bin yadda al'umura fi zuwa ha ebe na amana gatan da zai ruga yin da dana wa kowace ya tamakkar min a da'in waji ya nufi ka ko ba duri za a yi ciwo ya turu wajibi na tafi wani gaji wa kai an yi da zai da mace ce ciya labari ya ciya zaini ne ji zagi guba ya zane dan madiyana wannan na annabi Musa alayhi salamu shi da fada ma ta wajiya ta ka bayyana da ko wajida min duni mumrati ne ta zudani wa qala ma ka tubu manan annaha qalat li abiha ege da jin wa ga babu gan lamma saqa lahuma musa alayhi salatu wassalam ka kuma annabi musa alayhi salatu wassalam un tonu ya rin bayya abati tajimu babali wagaji ugu wagaji wa nan gomu su rutun ya bai inna khayra man istajarta alqawiyyu alamin da na ja alkhairi gawaci gotuna ngai da nan kuka ubaji amana nan وقال عن الإفريت من الجن sai ci maga yake ifrit ne ya ji da juhalladi abu da yake da da wuri suleiman alaihi wasalam na allah ga mu ya shiri ko na wa labiya ne suleiman bi fitiyan bi arshi bilqis yau ya labe mu ya larishin bilqis na ga ana ati ka bihi qabla an takuma min maqamika na biya wa gani biyu kani wannan daga daga da wannan wai ni alaila kawiyun amin ni mai da miyonu boka magwa mana tsanin wal ma'ana mana ganna annahu jama'a bainal qudrati ala amlihi wa ihdarihi ko wa ku ko kala tsakanin wuje ka gonin ga ngula bene wal muhafazati ala muhtawiyati ma ke hugo tsayin na gona wa akbar Allah an Yusuf alayhi salam ce ce labarin ta da Yusuf alayhi salam annahu qala lil malik wa ga yace misra ga idani ala khaza'in al ard an la fe da na fe laida dukiya shi yakin na inni hafizun alim ezamiyo na guta makeje ilimi una so bani wàlẹ́ gẹ̀ẹ́ náà wọ́n gẹ̀ àwọn bá wọ́n náà wọ́n bá àgọ́dà jíjà wọ́n àdé yìí ní yẹ́ lọ gbójú wú náà wọ́n máa dé tẹ̀bí àwa yìí ní wú wú jẹ́ pẹ̀lú mẹ́kàtà ìjìgájígá lè wá hmm. wọ́n bá àgọ́dà architecture na kan ní ujiumba ajitekiwa umekata wote yale ungwa maana kwao kata wapotu kuunje pili ukipata pili hapo kwao ukauji ko wakun waka ngo washepa road 500 kilo ndo bibe shin wa wa ndo yuji yedi bebe ga tumbo ni hapo lafu ngole uji guje ili ni aya uje ili ni ama kan da ci bai zabe shi wa unguwa ma na cewa ma ummatulwa so ga goza waje ngole ko waje al-ilmu wa ma na waje al-quwwatu aida quwwatul ilmiya ko al-quwwatul amaliya ko wace da kilo wace ga al-amanatu wa da ko bitwa wa yawta wa lifti yugo waga jin ga unga bayani doro ci awe wo ma jiya wa ji ga wa zo ga kaza dubu 70 ku ko ji ga ko alale wo da mai kuna ni dubu 50 won ti awe ajiya ga do wa shi de ina ndo

nike ko no ti fiye ne wese oge bi ana so ka waga goza waga consider yiri na shi ka da ce ne shi wete a mako da razu ko girman kai da gumi ko tiyele da gumi ko ga ci mi ciwa ga wujin yara wa ne ga zahiri na nan ko ga malo wujin wa wajen abin ya gan zan da cewa ilimin ba ta gida mai wata shi na gabi da su a mutu da mini jama'a ke su ne waga mai nabuwa zan da ci ma a siriyan ofisi na wanda ta zan da ci zan da ci mai na discuss jimitin bonin a jiyoto sai tun ga conclude nga zan ci a wujin bonin ga jikin ga tiya dandoci asiri doci lo ga padu yin sanyu maje kiyan dede wani ngaji kiyo ayi abelele dandoci yun gaban doci wale ne pata amana ga da kiyo ga da problem so yen ne pata da ne ne ya ko tide ta la ba sinu ko ya la su da na gona wato wa jenere wa bidul quwwati wal amana lo ko zai ke ka gogan gari da amana mu mai al ajizu khiyana maguto ya kayan shi wai ya sa sofiya da mitayin fil amal wa mutawirati hakikati lil azli minhu ko wai ya sa su yanna mai foundation fiya da mitayin fil amal ina la’alaza tuwanin za to wani kan da je kago mun ga lo na ga kaza na magaje kabo dun ga lo tuci na ma wuji amma na ungo e tun so ade na la al khairi de na wuji muru junja e ga lo mo kai ga magaje amma na wuji mo gwa ali ko ni so amma je kabo dun ga ti na e ga dikimo e ga la tuci dun mo kaga ya zama da alkuwafi be al'amanar tunaya ground yoyo na kaga tulata biyar da an hago duni na nike kowa ji ganewa lamala kan da ci ta tuntun gobi na jangon ya kan da coji a bi da gan wuyawo ne ya mafari wuyawo ne ya baci wuyawo ne ya tashi a duniya da panel a da disciplinary committee kan tubo panel a lujikiyar àlúwà títí kó àlú dismiss kó àlú retire kó àlú dìkanná kàlí lókàtí náà nígbà tí ó jẹ́ ló ti máa rẹ̀ ìmá alùkùwótú dẹ́gbà àwọn ọmọ ká alùkùwótú ká dẹ́gbà àmà ní tùmí títí àrùn fún dẹ́gbà ولما جعل عمر بن الخطاب سعد بن ابي وقاص رضي الله عنه اميرا على الكوفه كقول سيدنا عمر لا سعد بن ابي وقاص اشي شي يتشي يكوفه ونال منه بعض سفهائها sashen da yi wawa tiku fonan a taimaka da daitiya sa'id na biyu kasu wata kallabu fi inda umar rabin khattab a cikin da daidai ra umar radiyallahu anhu almasa ta fi asiyi dar an lil fitna sai na muru ga kule ga yanayi matsala ganin lasadu ci matsayin Allah ya tabi alai a minu ebo da hannu atakum lakin lakin umar radiyallahu anhu fi marabi mawtihi amma sayyidina umar ba ta nuta kanin wujajeli nan ayyana sita min afabi rasulillah wala gutsu an sami sahabi jani sallallahu alaihi wasallam yuktaru min yuktaru minhum khalifa min bali gani da naji ali zaini ali fazmayhu wa fi imsal ibn abi waqqas من هوى لسعد بن أبي وقاص رضي الله عنه فخشي أن يظن أن أصل عمر رضي الله عنه إياه عن إمارة الكوفة لعدم صلاحيته للولاية سيدنا عمر بن سنة ebo ẹ̀dà ìbẹ́jì gan ti fẹ̀yí tàbí ẹgbọ́n ni wọ́n sáàdù tí èdè ṣe ń kún fọ̀rọ̀ ìtìmí sáàdù àṣìṣọ́ wà mẹ́rin yìí sáàdù ṣìdò ọmọdé àmàánà ọmọdé kágbó amma da na wucin hali wucin huya a bin laguda su sadu ga laguci wucin lamala na ji jama'a sabu shirar sadu don gongo ne fahimta da wala bago da su kargar sadu yi wani biyan wani rikici fanafa ma kadi zonu ko? وقد يظن بقوله رضي الله عنه فنفع ما قد يظن بقوله جن يا لادني لا بيجي زفين ديلو بيجي سعد بيجي سعد بن ابي وقاص رضي الله عنه قال فإن أصابت الإمارة سعدا فهو ذاك مكاو لبا جانجلي eje wajen so ejo shiya al'umman na wacce ba ga dagwayen tsado daidai wajen wa'illa falyasta'in bihi ayyukum ma umir dan doro na magada je rushi shi mini ya gona uwa ta yabo ko be ta da yabo da experience ya tuye rushi fa inni labwa bil wan ajd ni wa sadu wa ya gona wa ya gashe kufo e gwe bugu to gwa wala khiyalatin mawwe gwe khalin shi gwa rawahu bukhari wala kan goshi e laga shi jáǹkẹ̀lẹ̀ agbálé ìlà wípé ó jẹ́ pé àmúrí príncipà mìsáàlì àtúndádá ajẹ́ príncipà sí èṣìyẹ́ gwari jo gwari ìmẹ́jẹun náà tí ó súnjọ ní pẹ́ṣì kánkánà náà yẹ́ wọ̀ dáadáa ìpínlẹ̀ yàwó ní wúṣọ hali wúṣi abẹ́dà àtàkùrù abẹ́dà jí ó ń gbẹ́ wọ́n ni yóò wo ẹgbẹ́ tó wọ́n ti lọ náà rẹ̀ àmọ́ òun wo ẹgbẹ́ tó sínú ké kọ̀gá àtúnṣe tẹ̀lé ní pẹ̀lú ilé ó ti kí ọ fúlájú bá rá hali wuce ike ko ijiga da yanayi ga bidare nan no ne ka do je zaga je kago ubari amana kago ne ga unga ajan fanja bike tibi na ku misali eh dai soja ko polisi ko dio ko ko uniform man ètè èjì taking point o ètè èjì bódà tuntun ètè èjì seaport o ètè èjì airport o kó ebódà jèjì ńgbà wà fẹsẹ̀ jọ bó wà gbọ́n àlàkà àgbòdì ńgbè ti ní jọ kó ètè èjì obìnrin tó lè jẹ̀sọ̀ tó ètè ètò láyè lè ká lè lè suspect lè èdìkí o èdìbìtìké ko ya gaje su ba ta tafi da da kan wu ya ba fitinu zikiyo ku doki ya gaje su ga nan kuwa ta ga lowe yi ran na ko kani amu da kiya ku ji amana wa ma yakul mu'mina mutaminan fa jazaa'u jahannama khalidan fiha ko da ku wani lafi ne na wata shikin je ni hawo to zaka yi to nun ta gaba ni to yi da yo dewa ana duk wagar kila ka zaji wa cushu to je wa je gano wana yau ne ya zane je ka goga ne a mudi amana ya gudun wa je amana je irin nan duk da kawai jiga da yalwa game da hannun annabi sallallahu alaihi wasallam mu ga ya lokace bi zane mu zane fiye nu ci mu zane zane ba wani fiye nu ba particular mota jido wa lawu ba fẹ́ẹ̀sì wúṣàdó wà láwú bá pẹ́à tẹ́ẹ̀dó wà láwú bá dìbáìdàdó wà láwú kéèdì ìrìntílé wà láwú ẹ̀yẹ́ òṣèlú ẹ̀yẹ́ bẹ́ẹ̀ ya gaji ya yi wuce ne da kowane baiwan niya wadawu lari kai da fitila ne ko tawon ne da ko fitila ne lobi ko mai fego ko ya zabi alawa ya shi ma wadawu na oga after all this ko ne wawo

za ta fi jihar da kin sai da kyau sai da liza gizil sai da bi na shi tsore da nura rufe rikita ake na jina sannan buka ne a maudi amana ko wale na sashe ɗin doka ne da kiyo e jiyan irin alama ji mu zanu ci shishi kunyo makanta re a ne ga appointment ne cikin dabo mu fe ga kama ya wata wasu da mu kuma rabi da ta mazika tun dora nuke na kawa jama da wuri da alkuwa tun galafin nana وفي صحيح مسلم صحيح مسلم عن ابي ذر رضي الله عنه قال وقلت يا رسول الله ويا رسول الله الا تستعملني النبي wẹ́ẹ̀wẹ̀lú ọlájọ́ wọ́fẹ́ òkú fún à níma náà nẹ́bì wẹ́ẹ̀ láti láàájẹ̀ ìdòṣìṣì kó ẹ̀sù kó hàkì nínú ìṣìṣì kọ́wẹ́ nínú ti wà wẹ́ẹ̀ láti láàájẹ̀ ní ìrìṣìdẹ̀ nínú ti wà kọ́ọ̀lá fọ̀dọ́rọ̀ bàbí ẹbí alámọ́ ìkìrí ànífẹ́ dẹ̀wẹ̀ pàtíọ̀ tún mọ̀ kọ́ọ̀lá níbi ga ya àbázar yáwà abúzẹ́lì ìnákàzọ̀ yìí fún wẹ́gbọ̀

ibn aliko ne mu da lanu gayo ko to ci man ga ku biladi da lada ka da masula kwa za go tikya wai da to makan da to amma wai wuka to wani je ka ruji ya ruji kwa da to go tikya le tin plan be le tin no ti de preparation no wa ji ka lungu na kila ko no wa ji ya wa jan da na mara shi eh Unja,

zangoci magana fiye da wagon wuri wagon launin yi sun yanci da abin da yiwuci nan da jadi faruwa zangoci ma bribe wa fiye gobe gishi kame gida gina zangoci wato ma shishi kai fi gashi cuta ki lebu 1 lebu 2 lebu 3 di first class ba musa waje a bere di whole department je ji mitin zangba ila first class fi zim kashi ga layi mu umaru je mba na arewa ga lagin na cibi na ku ndo ti ma bakin ciki kawai ne mu graduate de first class ya gindo ma graduate de first class ya wajen guje na sabu ne fata ito ba ka biyanci ko ti ti alu ti o to me bi alu ti taka ni to ji makanta ji ba e ji ni aji na wu ba za ne ji ni aya wu ke kabila yi na nga no ba wa lai za ne kabila ya wa la no ba wa ya wa zakaloto ba wunga kojo pe palai ulu luye egula ko palo che uju zakaloto ba wunga wa jiga wa ja umejar ka de jinda ni kale boko unga di kazo ejin la ni kazo unga di kazo fata naji anwa uyayin ki sawo da ba sai inda ti de o ma cha ki wa ko ko bi ga fali kiyani wa fi aidan وجاء بنفسه مسلم وبه عن أبي ذر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال alimi ga ya aba zari ya wa abu zari inni araka dhaifan ne yoye bo kuto da yoye wa inni uhibbu laka ma uhibbu li nafsi ana me waya ti ta kimi nan me waya we la ta'muranna ala sunaini gada ci juya ga ku amare wala tuwalliyanna wala tawalli wala tawalliyanna ma la yatimin gashi shi wa la yadda dukiyan ku gima kawai da yadda dukiya ya in za a jiye gada a da ne ya kudu na muwa da lita ma zulman inda ma ya kudu na fi mutuniyin nara da yaji dukiya kuji ya tiyan zalunci ne na gibi ga gwagwa da yake nan wasa launa sa'ira ma da yanayin sa'ir ko wani da ko wajen adalci wai kike ji makanta ki karkashe ko adalci wai principal jama'a makanta waje adalci wai HOD jama'a department waje adalci wai yato jama'a shoji adalci wai kiya mazi maraka gama zuwa adalci wai gama da jama'a state wai adalci wai president jama'a country waje adalci ya dawo da ina ja naka khalifatan fil ardi ya wa nabi da da yau la khalifa ta ce ki ko fa kun bainan nasi ba kun taka ne zan lo bil haqqi be gaskiye wala tattabi al hawa gala fi be gaban to da inna la ya'muru bil adli wal ihsani wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'idukum la'allakum tadhakkaruna Allah kiyaye mu fasali goro banga kibarul mas'ulina qudwatun fil jiddi wal kasal li sigari la kibarul mas'ulina e tatluwacin musaji aga yi e qudwatun e za yi e sun fil e ba kokari jo wal kasal ganan me kiyan ganan be goguke li sigari biya zakan gijo waga yi go eh awul kasal ko ko kasala waga yi wace da su ba ka ne duk da su guna wa bishi da gida sai fashi ba ga sai duk wanda ni ga guna zo tuba eh wa ga alko da su ya ya ji miki ya tubu tuani eju tuani ke min ke ni wa da ko mi so wa le tubu tuani de gu acha ye gu ji fueni tap ne ke ba tanu ati dada bia e ko ba ti la no wa wani director personal inspector ko principal ko HOD na waga ku yi kini wace lati ne wai lati atu wai lati ali cile wai lati kaza wai lati kaza process za a gutu ba wajen wani kwan eh adiya àmá agbára ní gẹ́gẹ́gẹ́gún ọ̀gọ́ tó ti náà jẹ́ táwọn ìyájẹ̀ ní ìgbà ní ọ̀rẹ́ tí lọ́rọ̀ ní èsì títà ọ́fíìsì èsì mẹ́bí èó máa bí ẹ̀wọ̀n àdà ìbá àti dà àkáǹtù ìṣọ́bọ̀rẹ̀ fún lọ́rọ̀ àrùn mẹ́fí ẹgbẹ̀ kí

àmẹ́ẹ̀dù ọ̀yá tó dáre olùgbòòlù àrẹ́ẹ̀kẹ́ ẹ̀gún àrẹ́ẹ̀dì kànzán àrẹ́ẹ̀dì kànzán àrẹ́ẹ̀dì kànzán kánàtí agá tífì àráyàjì kanáà ọ̀gọ́ túnrù yí ọ̀gámẹ́lẹ́ẹ̀dẹ́bà lókun alẹ́túnkùnjọ kílì ní ìdíbi ọ̀gẹ́rẹ́ wọ́n bí tí ẹgbogbo kọ́ ọ̀gẹ́ ìṣìjò wọ́n tó àkùjí kíní kawai ga proprietor yau le kaya zo ga principal makarantar wace kika wace go class ke wuka kan ga wani go office gwanu kita kita go maka da ga mun go ta go fashion kita kita ga shi ga NYC ga ga ni be ni ga be ti practice hmm. ni wala fi akọ han wa e jan hmm na idza kama kibaru muwazzafina biwajibatihim zai shi nusa ya tuno ci shi nan aga ku yi kini be tuwa shi ala التمام والكمال kamal etiyen go istada في ذلك الموظفون al لهم حتى تجي لا to deje la mitwa la mitwa asai wa kullu ra'isin fil amal dan so ne yanzu shi don tun ba wani a duniya ya ciye tun gogon da zai jinwe ke shi zo wa kada kala sallallahu alaihi wasallam wa sallallahu alaihi wasallam kullukum ra'i ta ta yake ce yo wa masulu an ra'i yake amma duniya no ga tiye ina wa gun kanon fal amirul ladhi ala an-nas zane shi ja da hangi jinan fauko fawwa ra'in alaihim zawo cin waye kan zai kan wawa mas'ulun an wa ma ya ga yake zawo ci jo warrajul ra'in ala ali baiti da ba jo to mai kan ci rodan nubo wawa mas'ulun ma amma ya to ga yake zawo jo wal mar'atu ra'iyatun ala baiti baliha in da jo to ma a jo to e da kan e ci ga to e da mi e bu gomo wa waladi da tuye jushiya wa ya masula tunanu a majiya ga ciwo wal abdu ra'in alama li sayidi wushi ma e kan ciwo tiyan dukiya yan ebe ci ciwo wa wa masulun anu a majiya ga ciwo ala fa kumra wa kullu kum rayyati zan do mini ebo e kan ciwo majiya ga tiyan ina e wa kanan rawahu al-bukhari wa muslim an abdullahi ibn umar wakati hadisi na libani tuwe lawo ede shizo wabari a kireti zai shi wai shizo ya na e edi ati siyawe a adi ati siyawe ebe ni bukata gawa wa shigo wọ́n máa dá túnbà wọ́n mẹ́gá túnbó wọ́n mẹ́gá àmàánà gbọ̀tọ́ imi ọ̀tọ́ èmì ẹgbúgbó ẹkàntíká ń tọ́ ìmọ́ ejìjì ágì àti àtúnfọ́fún àfúnwọ́n adá islamiyya adá àwọ́kò assignment ìjí kó wai tsakiye ba da sauransu a duk ya tiyan lamarin na jo ngo to tubo e de de yi fu soja jina o ga de boni ama ga do ti de boni aga imbe shina ri de la ndo ti go tu kau kau kau kau yino ko to company imagine sabu ne pata ajula ndoro mini abu ga tiyan lamarin na jo zane mai nusa daga ku jikiri mace lotu zai yi wace alafashi bai nigo mai za hafazar mas'ulu na kibar alala amali shekwa bad ga da ke tuloci nusa shi aga yi twa fi jami'i aukata da lokacin bai nuna tsaro kuduwatan na liman dunagu a ga hatsi za ya san wangiya zai yi yana ya kuru sha'iru ɗin kwace gan. wayin naka abin akika mawai izama royin naka izama ta ce ma an ta'amirun akika wai ikuna wai ji foro bai na wage lulo biyi tulafu man iya wata muru akiya ko biyi biyu tulip man iya ta amuru wale ganza na wage ji foro na akiya wa bebe wuce wọ́n gẹ́ ìlàjà àti àlò owó tó mọ́lúwà wọ́n gá àti àrùn ti kàn sán owó tó méjì kàn sán wọ́n gá aláyà àdánbà lótú ọ̀tọ́ nìmọ̀ ìlú sálẹ̀mọ̀ lẹ́ẹ̀dẹ̀bà lótú àtọ̀ bí àtàn ẹgẹ́ tí wọ́n hmm. man iyahu lóòlé wà lé màánà wà lé ra ya da de wọ́n na man iyahu tàbúrù tàbúrù tàbúrù tàbúrù tàbúrù tàbúrù tàbúrù ji. almanu ga mana iza amarta gairaka wagaji za mu ci foro mimman huwa dunaka da na koya nan bi an ya kuma bi wajibi ga yanayi wajibi ta tuba na wuluji wa kunta sabikan ila kiyamika bi wajibi wasu ba gashi zoye ce wajibin ci wala waje wa fa inna gairaka yastajibu laka za na jiwa yanan ga gogawai waya ya kuma bi ma amarta wubi ya fi na mawajin foro bi nan galo wẹ̀yìnú sọ ọ̀gúnga yíwọ́ mọ̀ tó mẹ́ yíwó ọ̀gúnga léèkì mọ́ mọ̀ tó mẹ́ láléèkì wọ́n jí gáyà kó ọ̀gúnga zúgà mọ́ ní mọ̀ tó mẹ́ sún wọ́n ọ̀gúnga ṣe fígọ́gbẹ̀tì ìkẹbá wọ́n jì bọ̀ náà fẹ́ kí ẹ̀yẹ̀ yá ya kafi ya wallahu alam bisawab wa ilayhi al-marji wal ma'ab subhanaka allahumma wa bihamdika ashhadu ilaha illa anta astaghfiruka wa